هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in amin à ń kẹ́rin lògbọ́ àìpé àtijọ́ kó ojúmọ́ àtúndìjọ́ kábọ̀ sórí ọtún ìtòyìn ètò àti àkùnrin àlèfíkù fìdín ọ̀làdùn níbi lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ṣọ sheikh ayakumullah ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kó jẹ́ kárí wípé lórí ẹ̀dá látàrí ẹ̀sìn islam inshallah kí allah kó sì túbọ̀ máa bá a pẹ̀lú yín lórí gbogbo àlámọ̀rí ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde láti ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní gẹ́gẹ́ bí nọ́ọ̀sì ṣé islam faramọ́ oyún ṣíṣẹ́ nígbà tí ó bá ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n àti àbúrò wọn wá bára wọn ṣe àṣemáṣe tí ó fi wá doyún látàrí pé àwọn wọn eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì wọ́n ní ǹjẹ́ gẹ́gẹ́ bí nọ́ọ̀sì ọ̀hún bákan náà lára ìbéèrè wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ òfin Islam láti máa ṣẹ́ oyún tó bá wáyé nípasẹ̀ ìfipábánilòpọ̀ ọjẹ́ àkọ́kọ́ ẹ̀kejì wọ́n ní ǹjẹ́ ṣẹ̀ríà ẹ̀sìn Islam ṣé ó faramọ́ kí èèyàn tó bá sanra kó lo nǹkan tí yóò jẹ́ kí àdínkù níwọ̀nba kí ó dé bá bí ó ṣe sanra àti pé ṣé lílo irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣé kò bọ́ sí abẹ́ yìí pé èèyàn ń yí ẹ̀dá Allahu padà kúrò ní bí ó ti ṣe dáa eléyìí ó jẹ́ ìbéèrè kejì um, ìbéèrè kẹta ó látọ̀dọ̀ broda Kosim ní Ìkòròdú wọ́n ní níṣe ni wọ́n máa ń gba ààyè sílẹ̀ fún àwọn èèyàn kan tí wọ́n jẹ́ harvey ní uh, mọ́ṣáláṣí agbègbè àwọn ní gbogbo ọjọ́ jùmọ̀ tó jẹ́ mọ́ṣáláṣí jamia tí wọ́n sì máa ń kọ dí ẹnì yòówù tó bá fẹ́ dúró sí àwọn ààyè náà wípé wọn ò gbọ́dọ̀ dúró síbẹ̀ wípé ǹjẹ́ ilé ìṣe ó ṣe rẹ́gí òfin ṣẹ̀ríà islam bí ìbéèrè tiwọn náà tó ń gbọ́mọ pa ń dádúró bá wọn náà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaikum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nígbà tí ọmọ ìyá méjì tí wọ́n bá hùwà kíwà ìwà karambani tí wọ́n bá bára wọn lò àtẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n á fi di pé wọ́n lóyún nítorí burú jáì nítorí sì bàlùmọ̀ parí òun náà ni ìwà tí wọ́n hù yìí báyìí hmm. nítorí pé olúwa ẹlẹ́dàá wa ṣe léèwọ̀ kírò nǹkan bẹ́ẹ̀ kó máa ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá sọmọ ìyá nǹkan sì ṣàdédé bàjẹ́ báwọn àfikún ti jẹ́ kó ti wọ́ wá hmm. látọwọ́ àwọn òbí àìlámójútó tó péye àkíyèsí tó sunwọ̀n lórí àwọn ọmọ olómàmbírú rẹ̀ àwọn ọmọ pé à ń làkàkà à ń dààmú lórí kí n lọ mọ́ jẹ báwo la sanwó iléèwé ọmọ láti gbàgbé pé ọmọ tí à ń wá ní tí ó jẹ fún ọmọ tá a fẹ́ sanwó iléèwé rẹ̀ yẹn ó pàtàkì púpọ̀ ká mójútó ìwà ìṣe àtẹ̀sìn rẹ̀ hmm. nítorí kọ́ ọmọ lè bá àjọmọ gidi kọ́ ọmọ jọmọ aláǹgidi hmm. ẹni táwọn ń wówó fún tá à ń fi orí tá à ń forí lagé fún wọn á jẹ́ pé a ti fi wọ́n lẹ̀ àmójútó wa wọn àmójútó sí wọn àmójútẹ́sìn wọn irú àbúrú báyìí lè máa ṣẹlẹ̀ ìdí nu tánàbà Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe lófin wípé ńgbà tí àwọn ọmọ bá ti pọ́dún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' ẹ yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ní ibùsùn ẹ má jẹ́ wọ́n máa sùn kíra wọn lọ́kùnrin àti lóbìnrin kódà àwọn ọmọbìnrin ẹ yà wọ́n kọ́ńkálukú níbùsùn tiẹ̀ lọ́tọ̀ àwọn ọmọkùnrin náà ẹ yà sọ́tọ̀ọ̀tọ̀ kọ́ńkálukú níbùsùn rẹ̀ torí pé àbá ti ń jarun pátára bá ń kanra látàrí pé ọmọ ń dàgbà wọ́n máa tàtàrà bára ẹnìkan ti ṣe rí lára òun nígbà tó kàn ọ́n hmm. wọ́n lè máa wá nǹkan míì eléyìí tó ṣe pé àbádé rẹ̀ kò ní dùn mọ́ wa. Hmm. torí ẹ̀ tírú rẹ̀ bá wá ṣẹlẹ̀ ìsìláàmù ò faramọ́ kíkẹ́ sẹ́yìn nítorí eléyìí o ìsìláàmù hmm. ò faramọ́ rárá kíkẹ́ sẹ́yìn nítorí eléyìí ẹ lè máa fi ṣàpèjúwe aburú pé látàrí pa àsọ̀rọ̀ alẹ̀ àmójútó àwọn ọmọ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ iná lọ́mọ aró eléyìí ṣe jáde. àkàràmọ̀kọ́mọ̀lá ẹ rí i pé irú obìnrin tí ó bímọ fáàbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ yìí irú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa lọ lẹ̀ mọ́ ọkọ tó bá padà fẹ́ lọ́jọ́ iwájú pé sáà bá mi ṣe bàbá kíláàsì fún. bàbá kíláàsì ti jẹ́ bàbá tipátipá kí la fẹ́ fi ṣe. so irú àwọn bàbá kíláàsì tipátipá ọ̀hún tó máa ń bá tún lọ́ọ́ jẹ́ ọmọbìnrin wọ́n máa sábà da ìjókòó àwọn ọmọ bẹ́ẹ̀ rú lọ́jọ́ iwájú torí yóò fẹ́ máa ṣe bàbá lórí ọmọ tí ò bí dèndórí ọmọ wa láta gbogbo àwọn ìlànà tí wọ́n máa là kalẹ̀ fọ́mọ èyí tí ò ní jẹ́ orílẹ̀ ọkọ gbé ní ọ̀pọ̀ ń bẹ torí ẹ ẹ gbọ́dọ̀ sẹ́yìn o islam ò faramọ́. tọ́ wọ́n ní tí wọ́n bá fi tipátipá báyàn ló ń kọ́ ṣé ṣẹ̀rí àtúnfaramọ́ káwọn ṣẹ́rú oyún ẹ gbọ́dọ̀ ṣẹ́ sẹ́yìn sẹ́yìn gan ìbéèrè ń ó dùn béèrè ṣùgbọ́n <clears throat> àtúbọ̀tán rẹ̀ dà ṣé gbogbo ẹni tó bá ṣẹ́yìn fún náà ní máa gbá yìí ni. àìlómìn ní ìsìn látàrí pé wọ́n lọ ṣẹ́yìn iná lọ́ọ́ bá lọ àlùkìyàmà ó ti kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ kan kó ṣàṣemọ́ṣe lóyún. Mm àbó ó ṣẹ̀ṣẹ̀ wípé bóyá òun àti àbúrò àtẹ̀gbọ́n wọn bára wọn sùn hmm. so aburú eléyìí ti kọ́kọ́ wà nílẹ̀ náà aburú hmm. pé wọ́n fi tipátipá bá lò hmm. ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ má sẹ́yìn Islam ò fara mọ́ nítorí pé tẹ́ bá lẹ́sẹ̀ tẹ́ ni yóò yè tí ọba là ń kọ́ tọ́ba bẹ́ẹ̀ tọ́ba bẹ́ẹ̀ kún kọ́ wọ́n ní báwo wà lẹni tó jẹ oúnjẹ tó fi sanra ṣé ó lè máa lo oògùn tó lè mú kí ara rẹ̀ ọ́ fà ṣé táwọn bá sì lóró oògùn bẹ́ẹ̀ fún kò ní bọ́ sábẹ́ pé àwọn yí ẹ̀dá Allahu padà àkọ́kọ́ ni pé tó bá yẹ pé sísanra tó sanra àwọn ẹni tó mọ̀ nípasẹ̀ dókítà ìtọ́jú aláàárẹ̀ wọ́n fi hàn pé sísanra tó sanra ó ń kó bá làáfíà rẹ̀ hmm. so kò sí nǹkan tó burú kó lóògùn eléyìí tí ó mú kí ara rẹ̀ ó fàǹgbà náà hmm. nítorí sísanra ti dàárẹ̀ hmm, so oògùn tí ó wà á lò tára rẹ̀ ó fi fà kò sí nǹkan tó burú ń bẹ̀ àyàkùnrin ṣe lára ìbéèrè náà ká ní pé ọkùnrin àti obìnrin wọn jọkọ àtìyàwó wọn fẹ́ra wọn ọkọ wa ń ṣàtótónu wípé a nígbà tí mo sì fi ọ̀sán abáyé bó ti wá wà ní ìsìnkú mi kó ọ̀sán bóyá kó o lògùn báyìí kó o fi fà díẹ̀ sẹ́yìn náà. kọyọ kóbìnrin ọgbọrọ sílẹ̀ nínú eléyìí hmm. nítorí pé àwọn ọkùnrin akóbáni ni wọn amúnisìṣe ni wọn ẹni sọ pé gbogbo ọkùnrin o <laughs> so ẹlòmíì òun náà ni ó kó bóbìnrin títí tóbìnrin ó tún fi ṣe nǹkan tí ó mú kọ́kọ́ kórìíra rẹ̀ pátápátá mm-hmm. ẹlòmíì lè sọ fún ìyàwó pé ó ti sanra jù mm-hmm. wọ́n fẹ́ kó o lo oògùn tó fi fà mm-hmm. ìyàwó bá kó o mọ́ wọ́n bá tún di pé ọkọ tó máa sọ pé bó ló ṣe gbẹ láyà báyìí àwọn obìnrin tí wọ́n rí ń ta ní ìsìn àwọn wọ́n ń kún láyà dáadáa àwọn gbàgbà wọn ò rí bí wọ́n ṣe rí yìí wọ́n bá jáde gan yìí fẹ́ padà wálé mọ́ <laughs> ta ló kó bá ẹlòmíì náà sọ fún ìyàwó pé ó ti dúdú jù bleach so tó bá tiẹ̀ di pupa ó tún dùn wò hmm. ní bambiliki hmm, hmm. so ló bá di pé ibìkan dúdú ibìkan pupa ọkọ tún máa sọ pé òòjọ i'm very sorry yóò tún kó bá so nítorí dè má gbọ́rọ̀ sí lẹ́nu ìwọ náà má sì sọ̀rọ̀ alẹ̀ fún pé kò sanra ń sanra àyà nítorí pé àwọn obìnrin gbà mí náà máa ń tanra wọn dànù ó lè mọ pé wọn fẹ́ gbẹ wọn fẹ́ wọn fẹ́ wọn fẹ́ jẹni tó tẹrín wọn fẹ́ sanra ni ọba tún sanra bọkọ bá kórìíra rẹ̀ wọlọ wa tó wọn á ní ní àdúgbò tàwọn ní Kòròdú mọ́ṣáláṣí kan wà àbáwọn mọ́ṣáláṣí jùmọ̀ kan wà tó máa ń gbàyè sílẹ̀ fáwọn kan hmm. láì jẹ́ pé wọ́n ti dè kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n yẹn gbàyè lẹ̀ fún yẹn mọ́ṣáláṣí hmm. kò bá jọba kò bá jẹ́jọ́ yìí kò bá jẹ́ gómìnà kò bá jẹ́ gbákejì rẹ̀ kódà kọjọ́ lórí orílẹ̀-èdè nítorí pé mọ́ṣáláṣí tẹ́ rí yẹn gbogbo aládọ́gbá ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríà gbogbo wa là ń sì ń sojú kòkòrò láti wà láyè tọ́lọ́lá jù èmi fẹ́ wà ń sáfù alákọ̀ọ́kọ́ pàápàá jùlọ lápò ọ̀tún rẹ̀ hmm. ìwọ náà fẹ́ wà ń bẹ̀ á tètè múra ni torí pàánù sallallahu alaihi wasallam ni law ya'lamu an-nasu ma fi an-nida'i was-saff al-awwal hmm. thumma lam yajidu illa an yastahimu alayhi táwọn èèyàn bá mọ ọlá ń bẹ fún ká dúró ní sáfù alákọ̀ọ́kọ́ àtọ́lá ti ń bẹ fún ká máa pèpè fún sọ̀lá tí ọ̀wá rọrùn fún wọn láti débẹ̀ àfikún ṣèmúje lórí ẹ̀ hmm. ànábì ni wọn ò bá ṣèmúje. tó ń torí de eléyìí ẹni tó fẹ́ wà ní àyè kan pàtó mọ́ṣáláṣí yóò tètè débẹ̀ hmm. mọ́ṣáláṣí ìṣẹ̀lẹ̀ ẹnìkan kódà kìí ṣe lè bàbá ẹnìkan hmm. wa anna al-masajida lillah tí Allahu azza wa jalla àwọn mọ́ṣáláṣí ẹni fẹ́ wà níwájúwájú yóò tètè débẹ̀ òfin ṣẹlẹ̀ àṣìṣọ́ pé ẹni bá tètè yára débì kan ò lọ lẹ́tọ̀ọ́ sí. Hmm. so kí alẹ́ fẹ́ máa gbà yé lẹ̀ sí òfin ṣeré àtúnfi yé wa ó ní tí wọ́n bá ti lè gbà yé lẹ̀ fẹ́ nìkan nu mọ́ṣáláṣí láì jẹ́ kó dé hmm. àyè yẹn ti di àyè téèyàn jí gbà bọ́ bá wá ṣe sọ láti láàyè tó jí gbà ṣé yóò gbà bí ò ní gbà ìyapa láàrin àwọn olùmọ̀ torí délé ẹ gbọ́dọ̀ gbà ayé lẹ̀fẹ́ nìkankan mm. ẹni ẹni tó ṣẹlẹ̀ nípa àwọn olùmọ̀ àwọn tó ti alukurani àwọn tó nímọ̀ là ń fẹ́ kún ọbẹ̀ wájú àwọn olùmọ̀ tá à ń fẹ́ kún ọbẹ̀ wájú nǹkan tètè máa dé mm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ ló kọ yín o. salaamaleykum amtala barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọmọ balùwẹ̀ olóko ìlà tó kéré ní ìgbìmọ̀ ìṣàn. naam. ìbéèrè mi ni pé lórí ọ̀rọ̀ mm-hmm. network kan mm-hmm. akẹ́rọ́pò ṣé islam gbà wá láàyè tí islam bá wá gbà wá láàyè irú èèyàn wo ni islam gbà ká fi síbẹ̀ àti pé ṣé ìjẹnipa ń bẹ kí ẹ̀ bá títí tá bá dé fún ẹni tó jẹ́ nọ́ọ̀sì ọ̀fìn pé báyà la fẹ́ kó ṣe àmọ́ ẹ̀kọ́ àmì tẹ́lẹ̀ wákà sí. àkọ́kọ́ ni pé ẹni tí ó rọ́pò yín láti bá yín gba ìtọ́ yín nígbà tẹ́yìn ọ̀bá sí mọ́ àbí kọ́ bá yín gba ìtọ́ yín nígbà tẹ́ ń bá ń bẹ tẹ́ ẹ̀ sí ń pò ẹni tó lè lọ dàgbà mọ́. Hmm. so ọ̀kan nínú àwọn ọmọ yín tó jẹ́ pé yóò jogun yín tẹ́ ẹ̀ bá sí láyé mọ́ òun náà lẹ́ẹ̀fi sáyè yẹn hmm. ṣùgbọ́n ẹ̀jẹ̀ ó yé e jíjẹ́ ẹni tó lè rọ́pò mi nígbà tí n bá ṣe má láti bá ń gbẹ̀tọ́ yìí àbí ńgbà tí ń bẹ tágbára mi ọ̀ká ti lọ bèèrè ẹ̀tọ́ yẹn má kò sọ ọ́ dẹ nìkan só sí gbogbo ẹ̀tọ́ ọ̀hún hmm. ọ́ gbà wá fáwọn àyókù ni hmm. tí n bá ṣe láyé hmm. lè bá gbẹ̀tọ́ rẹ̀ ń bẹ̀ ọ́ fún mi ni nígbà tí mo bá di pé mo dàgbà tí n lè dá lọ ẹ̀tọ́ mọ́ àmọ́ pé ńgbà wọn ipò bàbá èèyàn àbí ìyá èèyàn àbọ́mọ ìyá èèyàn àbípò ìyàwó èèyàn àbípò ọkọ èèyàn pé ìwọ náà lọ́ọ́lọ́ máa bá béèrè ẹ̀tọ́ rẹ̀ ń bẹ tí ò lè dá béèrè rẹ̀ máa bí lẹ́yìn ìgbà tó bá ti kú hmm. kọ́ ọmọ wa lo àǹfààní yẹn ní lílo pé wọ́n ti sọ́ di tiẹ̀ nìkan Islam ò fara mi lẹ́yìn hmm. nítorí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọfẹ ọfẹ ọfẹ jẹtọ ẹlẹtọ má tiẹ̀ nù hmm. ẹnikẹ́ni tó bá sì jẹtọ ẹlẹtọ má tiẹ̀ àwọn yòókù lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀tọ́ wọn lọ́dọ̀ rẹ̀ hmm. so wọ́n àjọ máa fà títí láéláé hmm. tí ó bá sọ ẹ̀tọ́ wọn lẹ̀ wọ́n lè fà sí kóòtù Allah hmm. ẹni tó bá sì fà sí kóòtù Allah ẹ mọ̀ pé kò sí bó ṣe lè jàjà bọ́ àfikọ́jẹ́ pé kò sàbòsí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Ah, ìbéèrè ọ̀dà ẹ jẹ́ ká mú ìpele ẹ lórúkọ yín o. hello. waaleykum salaam wa rahmatulah dáàbò kí ni islam kọ sí politics. Ah, ìbéèrè lè ti wáyé wáyé láì mọ ìgbà ẹja mú ìpè mí ẹ lóhùn ó kọ yín o. ìbéèrè lè ti wáyé wáyé láì. ẹ lóhùn ẹ lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. Àbọ̀ Abdullahi lọ sọ̀rọ̀ láti UAE. Ìbéèrè yín. Náà, ẹjọ́ ẹnìkan tó máa ń ṣe exchange níbí báyìí mhm. aṣẹ́wó lọ́wọ́ ẹ̀ ó wá kówó fún ẹnìkan aṣẹ́wó lọ́wọ́ ẹ̀ mhm. nígbà tó wá di ọjọ́ kejì ló wá ń pè pé ẹjọ́ owó tó ṣe yín o òun ṣe mistake ni owó kẹ̀dẹ̀rẹ̀ àá lò fún ẹ̀kọ́ ta lò fún kí ni ṣẹ̀rí àtọ́ lórí ẹ̀. báwo ló ṣe ṣe mistake báwo ló ṣe ṣe mistake. òun náà ṣe mistake rate ó ṣe mistake rate. rate iye tó yẹ kó ṣe fún yín tọ̀. ó ti yé ó ti yé. bí ìkọjá pé ní UAE ìtẹ̀wá hmm. ńṣe ló yẹ kán ṣe dírọ́hàmù UAE ẹyọ kan fún yín ní one hundred and sixty naira. Hmm. so àwọn wá ṣiṣẹ́ fún yín ní one hundred and eighty. Hmm. ó ti wá kówó fún yín ó ti lé ogógún dinar abógógún náírà so ńgbà tó wá rántí ó pàkíyèsí yín ẹni kí si ẹ̀yìn sì ti náwó ẹjẹ́ lèlè wò orí lẹ́jẹ́ hmm. ẹ dá fún gbogbo gbàtẹ́ bá ti rówó gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá fún yín dín ẹ̀wọ̀n kẹ́yìn ló béèrè ẹ̀tọ́ yín ìfẹ́ náà nígbà tó náà sì sì sánlé. ìfẹ́ kun ìrànṣẹ́ o. aleykum salaam wa rahmatulah. hello. ó kọ yín. hello. ẹ gbọ́ wa nù. hello kọ yín o. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six orúkọ yín. wa aleykum salaam wa rahmatulah. naam ìbéèrè ó kọ yín ibi ọtí ń pè. masur látòkè lẹ́nu. ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo lè lọ àwọn àdọ́tí wa ní sí wọ́n ní tẹ́ máa ṣe sọ́lá lẹ́yìn mọ́mọ́ mm-hmm. bóyá yẹn ti tò ní sáfù àwọn yẹn ti tò ní sáfù aláwọ̀kọ́ sáfù ẹlẹ́kejì èèyàn nìkan wà ní sáfù ẹlẹ́kẹta pé mm-hmm. ìyẹn lè mú ìyẹn lè tọ́ka sí ẹnìkan tó wà níwájú yẹn pé tò ní òbíjọ ṣe sọ́lá síbẹ̀ pé yẹn ti yọ sí ẹnì. ó ti yé ó ti yé. tí yóò bá ṣẹlẹ̀ sí yín báwọn ìyànjú tẹ́ kọ́kọ́ gbà ní pé kẹ́ ẹ wọ́n náà rìn lọ síbi tí lè má mú wa kẹ́ ẹ dó lápọ̀ tún imam kẹ́ ẹ má bàa jẹ́ pé ẹ pàdánù sọ̀láàtì yẹn hmm. ìgbà tẹ́ bá wá rí pé àti lọ síbi tí lè má mu wà kò ní rọgbọ fún yín hmm. so ibi tẹ́ ti dúró yẹn tó bá jẹ́ pé nìkan bá ń bọ̀ tí ó darapọ̀ mọ́ yín ó dáa tí ó bá sí so ẹ̀bẹ̀ lẹ́bẹ̀ ẹni tó bá wà ní sáfù tiwájú wípé kọ́ dákun kọ́ wá pẹ̀lú yín lẹ́yìn bíi hmm. ẹ̀tọ́ rẹ̀ ní kọ́ má tẹ̀lé yín Hmm. tó bá wù láti <laughs> tó wù láti ṣàánú yìí hmm. iná ni ó tẹ̀lé yìí hmm. ẹ bá wá rẹ́nì kankan tẹ́ bá dá dúró tẹ́ máa fi parí sọ láti yẹn ajẹ́pẹ̀ ń palẹ̀ mọ́ láti ṣe sọ láti yẹn ni tọ́ba ti sálámà lẹ́wà tún ikọ̀ mẹ́sì lẹ́wà tún sọ láti tìyín sí ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ. <laughs> ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu rasheed ló ń sọ̀rọ̀ láti gbèsè. ọ̀ya ìbéèrè yín pápápá. ó ṣẹlẹ̀ pé èèyàn kan gba islam mhm. ṣùgbọ́n wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kí ni ojúṣe àwọn mùsùlùmí ti yà wà ní àdúgbò rẹ̀ sá. ọ̀dà ó ti yé. alhamdulilayi àkókò tẹnìkan bá gba islam nínú ojúṣe wa ní ká dúpẹ́ fún allah nítorí pé ìlọsíwájú ọbẹ̀ sí islam mm. gbogbo ẹni tí kì í bá ti dunnú sí ìlọsíwájú ọ̀tún ọ̀tún tó bá débẹ̀ sí islam àmì ni lórí pé kìí ṣe mùsùlùmí hmm. inú wa gbọ́dọ̀ dùn ní dídùn gidi hmm. wípé mùsùlùmí tún lékún sí i hmm. ẹlẹ́kejì òun náà ní pẹ́ni tó gba islam yẹn á dunnú sí i á mú lọ́mọ ìyá a ní fi sílẹ̀ nígbà kankan so lọ́nà yìí pé a máa sọ dáadáa dáadáa eléyìí tó wà nínú ẹ̀sìn islam fún láti tún lè gba àfi lọ́kàn balẹ̀ sí i á wàá máa wá ṣe àlàyé nípa bá a ti ṣe sẹ́sìn nínú ẹ̀sìn islam fún un Hmm. àmọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé tá a bá ṣe tó bá pọ̀ lápọ̀jù yọ pa lórí hmm. kò ní rọrùn fún láti ṣe islam yẹn hmm. torí ẹ̀ tá a bá ní àwọn àwé kan ilé ìtàn kọ nípa àlàyé bá a ti ṣe máa ṣe àlùwalá báwo la ti máa ṣe sọlẹ́ àwọn tíra tó ń kọ lórí àwọn àdìsọ́kàn tó yẹ kí mùsùlùmí ó ní àwọn àgbàgbọ́ òdodo ilé ìtàn ẹ̀ka bá lọ́dọ̀ mùsùlùmí àwọn nǹkan tí ó yẹ kó pé mùsùlùmí ó bá wọn ṣe irú àwọn ìwé yẹn á tún fi lè lọ́wọ́ tabalá Quran tó ń ṣàlàyé ìtumọ̀ rẹ̀ lédè tó ń gbọ́ á fi lè lọ́wọ́ nítorí kó lè bá a láǹfààní àti lè bá a máa kà nípa ẹ̀sìn tó gbà wọn torí ìmọ̀ ló ní àdínì islam ọgbọ́n lásán kò gbé so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ẹ lọ́kọ̀ yín o kò sì já ẹ lọ́rùn ẹ̀yin rédíò yín lọlẹ̀ ó kẹ́yìn bí ẹ ti ń pè ẹ lórúkọ yín o. hello. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah. asalaamualeykum. ẹ lórúkọ yín o. orúkọ salaamualeykum ti lọ́kọ̀. waaleykum salaam wa rahmatulah bàkà tí wọ́n kọ yín. orúkọ mi ni hasan. láti bo. chikando. chikando. ìbéèrè yín ah, ìbéèrè mi ni pé ehm, ìyàwó mi máa ń gbọ́ àṣọ ọlọ́run wa ní kí àti lónìkọ́ọ̀bù jẹ́ rọrùn fún. àmọ́ ohun tí mo fẹ́ gbé ṣèkì ni pé so ó wà nù àdẹ̀bá lọ ṣe sinata ní ṣáìdì bàrùdàn ṣáìdì Benin Republic níbí. Mm-hmm. so wọ́n bá lẹ́sẹ̀ kọjá ń bẹ̀ gbogbo ẹni tó bá ń lo nìkọ́ọ̀bù wa ni kí wọ́n sójú wọn ni. Mm. mo wá ní ṣé ìgbàláyé wà láti jẹ́ pé kó jẹ́ pé kó máa ní sùúrù láti máa lo. tó ti yé ó ti yé. alhamdulilayi obìnrin tí ń lo niqab kò sí ìgbàláyè fún láti sí niqab rẹ̀ hmm. torí pọ́ bá fẹ́ sọdá ẹnu bodè lọ sórílẹ̀-èdè bòmí. ìwọ kọ tó ń gbé ìyàwó rẹ̀ láti chikanda tó ń gbé lọ sí níkì hmm. láti lọ ṣe àyẹ̀wò oyún rẹ̀ ìwọ náà láàrí báwí. Hmm. nítorí pé nàìjíríà wà yí báyìí orílẹ̀-èdè tó ní ìlọsíwájú kọjá gbogbo bá ti ṣe ń lérò ni hmm. nàìjíríà dúró nàìjíríà orílẹ̀-èdè ńlá tó lẹ́pọ̀ náà ni orílẹ̀-èdè téèyàn pọ̀ ń bẹ jù láfíríkà hmm. kọ́ á jẹ́ pé a kàn fẹ́ ṣe àyẹ̀wò fólóyún ó dìgbà tá a bá fi ẹnu bodè wálẹ̀ hmm. tá a wá wọ Republic of Benin rẹ̀ láti wá lọ máa yẹ oyún wò tí ọba kàràǹgídá máa lọ bàrò tíì Hmm. màrò tí ń bẹ nítòsí ọ̀dọ̀ yín bẹ̀ yẹn hmm. so ibẹ̀ ní kẹ́ ti lọ́ máa ṣe àyẹ̀wò oyún yẹn kí lẹ̀ ń wá lọ sí níkì hmm. so bọ́bá dàbí ẹ̀ṣẹ̀ ìwọ ló forí fa ìwọ ló ṣe sábàbí tí wọ́n fi ń ṣojú ìyàwó rẹ̀ wò. ẹ lọ́wọ́ kan yín o. Aleykum salaam wa rahmatulah. Láti wo? Láti Ògbómọ̀ṣọ́. Ọya ìbéèrè yín ẹ jọ mo níbẹ̀ ṣé tí èèyàn bá ó má rí ìgbọ̀ ẹni ò sì bìrì ẹ jọ irú àdúrà ò lẹ́nu yẹn lè máa ṣe. ẹni tó ti ní ọkọ ṣùgbọ́n tó ṣe pé kò tí ì bímọ wọ́n nírò àdúrà wo làwọn lè máa ṣe so sí tàbí ṣùgbọ́n pé ẹnìkan sí tó lè fún yàn lọ́mọ àyàfi mm. Allah mm. torí ẹ Allah tí máa fún yàn lọ́mọ òun náà lè sí mm. ẹ máa pè é ẹ máa bẹ̀ ẹ ní sọ́ọ̀rì tínú rárá rárá insha ẹ padà bímọ. Hmm, so uh, nínú àwọn àdúrà tó lè máa ṣe náà ni pé látìgbàdégbà ẹ jẹ́ kó máa wáyé látẹnu pé Allahu Rabbi la sharika lah hmm. Allahu Rabbi la sharika lah anabi hmm. sallallahu alayhi wa sallam wọ́n ti yé wa pé nígbà tí ìṣòro ìpọ́njú ti máa ń dà wá láàmú a lè bẹ Allah pẹ̀lú wíwí gbólóyìn àfikádùn ọgbà nínú àwọn nǹkan tẹ́tù máa ṣe náà ní pé tẹ́ bá ti tají lójú ọrùn yín ẹsẹ̀ ń bẹ lórí ibùsùn yín àmọ́ lẹ́yìn ìgbà tẹ́ tají yẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ ẹ sọ pé subhana allah walhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ẹ wàá tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn rẹ̀ ẹ wàá tọrọ ntẹ́nfẹ́ lọ́dọ̀ allah. Mm. ẹ parí rẹ̀ pẹ̀lú ṣíṣe as-salatu fa nabi sallallahu alayhi wa sallam ẹ máa ṣe látìgbàdégbà bí idhnillah àdúrà yín ọgbà hmm. ẹ sáà ti rí dájú pé nǹkan kan ọmọ ṣe yín hmm. ẹ gbádùn ọkàn yín náà gbádùn hmm. insha allah inú yín ó padà dùn. àmín. ẹ lórúkọ yín o. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah. ibrahim ní sọ̀rọ̀. láti bo ìbéèrè yín. mo fẹ́ béèrè wípé ẹni tí tẹ̀ bá tìrùn wákàtí márùn-ún rẹ̀ mm-hmm. ṣé ó lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀ monday thursday. ọ̀dà tó ti tán ó ti tán. alhamdulilayi ẹni tí kì bá ti ṣe as-salawatul khams mm-hmm. tẹ́ pé sọ̀làwàtò rẹ̀ àjàmbákun ni mm-hmm. wọ́n ní sọ́lẹ̀ máa kẹ́nu ró kọ́ máa ní àwọn ọjọ́ àtìní àti ọjọ́ alkhamis rárá ọkọ mọ̀ ṣe òyọ́ kan fìyà jẹra rẹ̀ lásán ni hmm. torí kìí ṣe mùsùlùmí hmm. kó jẹ́ kó yí òun gbogbo ẹni tí wọ́n ń gbọ́rọ̀ yìí kó jẹ́ ó yí ọ hmm. ẹni tí kìí bá ti ṣe sọ láti àkókò márààrún lójoojúmọ́ kìí ṣe mùsùlùmí nítorí pé a kìí ṣẹ̀sìn ìsìláàmù ní bó bá ti ṣe gbà kéèyàn wá jẹ́ mùsùlùmí torí ẹ àkókò márùn ẹ dákun torí ti Allah níbẹ̀rẹ̀ ìsìn islam fa àádọ́ta sọ̀láàtì lọ́lọ́ ẹlẹ́dàá ṣe lọ́ràn yẹn lórí wa ó wá dínkù dínkù dínkù ó fi kù márùn péré hmm. ìdá kan nínú mẹ́wàá hmm. subhanallah a tún wá sọ pé actually àṣùbà mọ́ máa ṣe kí n lè bá àfi musa ẹ gbọ́dọ̀. kó o lè wá. ẹni tó bá ti ṣe báyìí kì í ṣe mùsùlùmí kọ́ mọ̀ wùlẹ̀ darí ẹ̀ láàmú bọ́ bá kú ẹnìkan gbọ́dọ̀ lọ sí sọ̀láàtì ìjànáza sí lára hmm. ẹ̀ sì gbọ́dọ̀ sí sórí àwọn mùsùlùmí àwọn ìyàwó rẹ̀ gan ti ẹkún kù lọ́dọ̀ rẹ̀ so nítorí pé mùsùlùmí bìnrin kò gbọdọ̀ jẹ́yàwó fún káfíìrì kan. ẹ ló kọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. naam ìdán ló sọ̀rọ̀ láti èkó. ìbéèrè mi ìdán ló sọ̀rọ̀ láti èkó. naam mo ní mo fẹ́ bí àwọn ṣèkìrì pé ẹni tó wá ní olóṣèlú àlọ́ tó wá pẹ́ nítorí kan lẹ́yìn gan ṣe ìpínpẹ̀ yẹn ti ju ti èyí tó fi tẹ̀ kọ̀ọ̀kan ju tó fi dúró lọ ẹ kọ̀ọ̀kan palára bá sọ láti rẹ̀ ìyẹn yẹn ìyẹn náà fìlà. ẹlẹ́kìnrin ní ti máa ń fẹ́ ṣe fẹ́sọ̀rọ̀ kan àwọn sọ pé wọ́n máa dá seven fifty thousand láti fi wọlé sínú àgbẹ̀ constitution Quran constitution ni ṣé irú ilé náà lẹ́tọ̀ọ́ ní ṣé lẹ́tọ̀ọ́ láti fi wọn. téèyàn máa ń ṣe sọ lẹ́yìn kéèyàn mọ̀ kó àǹfààní wà fún yàn níbi gbogbo foríkanlẹ̀ kọ̀ọ̀kan láti ṣàdúà hmm. àti pé gbogbo foríkanlẹ̀ kọ̀ọ̀kan nínú sọ̀lá àyè gbígbàdúà ni hmm. eléyìí tó yẹ kémi pẹ̀lú rẹ̀ ká ṣàmúlò rẹ̀ dáadáa a gbọ́dọ̀ dákan sí fàdúà yàtọ̀ sọ́kan hmm. torí tó bá ti lè dákan sí fàdúà yàtọ̀ sọ́kan ó ti dàda dálẹ̀ bí àwọn ẹni tó jẹ́ pé ìforíkanlẹ̀ ti parí nìkan ni wọ́n máa fi àdúà wọn sùn ẹni tó bá ṣe báyìí àdádálẹ̀ ní í ṣe النبي صلى الله عليه وآله وسلم قل فأما السجود فأكثروا فيه من الدعاء تباتي فوريكا له كما سادوا نينو لوبو لوبو فقامنا أن يستجاب لكم تراي كل وقبة دعائين أكرمكم الله nígbà tó forí kanlẹ̀ yẹn máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ àdúrà tó ń ṣe lọ́pọ̀lọpọ̀ nínú forí kanlẹ̀ rẹ̀ àyè kádùn ọgbà ni tó bá ti wá dákan sí yàtọ̀ sọ́kan wọ́n bi ọ́ léèrè kí ló dé tó fi jẹ́ pé foríkanlẹ̀ ti parí nìkan lọ dá sí hmm. tó o máa ṣàdúrà nínú foríkanlẹ̀ mi hmm. tó fi wá ń di wípé àdúrà tó o ṣe nínú foríkanlẹ̀ gan ìwọ gan ọ́ pàkíyèsí rẹ̀ pé sí ò ti gùn jù hmm. so eléyìí kì í ṣe ìlànà tó tọ́ ó ṣe nínú gbogbo foríkanlẹ̀ rẹ ní ìwọ̀ntúnwọ̀nsì lẹ́yìn ìjẹ́bù tó ṣe jẹ́ àmọ́ kò bá sọ láti rẹ jẹ́ o àmọ́ tó wá pé àdìsọ́kàn kan ló ní pé tìparí nìkan lèèyàn ti lè ṣàdúrà ó ti di àdádálẹ̀ láwọn fẹ́ ṣe ìdíje àti kíkẹ́ alukur'an. ṣùgbọ́n sọ pé gbogbo ẹni tó bá ti kópa nínú ìdíje yìí yóò gba fọ́ọ̀mù two thousand naira kọ́tọ́ hmm. kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà. ẹ lórúkọ yín o. ìjọba kò bá ọlọ́run bá a lọ́rọ̀ yìí. àmì ó kọ yín. ó kọ yín o. ìyá ó ti já zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kùn Àbá Abdullahi ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. Láti? Ìlọrin láti Ìlọrin. Ìbéèrè yìí. Nàmú fẹ́ béèrè ìbéèrè méjì lọ́wọ́ àwọn dọ̀kítọ̀rù wa. Mm-hmm. Nàmú ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀rá kò wọ́n fẹ́ jẹ́ káwọn dọ̀kítọ̀rù wa ṣàlàyé tó jẹ́ ìnákùnà. Ìbéèrè ẹlẹ́kejì ni ẹ̀dàkùn tí àwọn ọmọ ìyá bí àwọn ọmọ ìyá bí mẹ́rin wọn máa ń dáwó jọ ọmọ tí ń ṣe bísínẹ́sì gbà mí wọn ti yẹ pé máa ń ríra bẹ́ẹ̀ bí mọ́tò méjì bí ẹyọ kan gbà mí ṣé irú mọ́tò náà ṣé wọ́n máa yọ ọ̀zà kálẹ̀ irú mọ́tò náà. ọ̀dà alhamdulilayi ǹjẹ́ ń pè ní ìnákùná òun náà ní kó náwó síbi tí ọ̀tọ̀ kọ ná sí kó náwó lórí pé o ti ná síbẹ̀ bùkátà ti bíá òòyè ná sí. Hmm. so ìnákùná nìyẹn Allahu azza wa jal ó ṣe léèwọ̀ fún wa kájẹni tó ṣe pé ọmọ nánàkúnà wala tubadhir tabdhira má máa ná ìnákúnà ní ìnákúnà innal mubadhirina kanu ikhwana ash-shayatin hmm. wa kana ash-shaytanu li rabbihi kafura àwọn onínàkúnà ọmọ ìyá àwọn ṣẹ̀tọ́ọ̀nù ni wọ́n ṣẹ̀tọ́ọ̀nù sì jẹ́ aláìmoore sí olúwa ẹlẹ́dàá rẹ̀ torí eléyìí báyìí ìnákúnà kò hmm. kò sí nínú ìnákúnà pọ̀ ọ̀ràn yàn lọ́wọ́ hmm kò sí nínú ìnákùnà pípọ̀ rẹ̀ yàn lẹ́kùn kódà kò sí nínú ìnákùnà lábẹ́ òfin ṣẹ̀rí àpò ọ̀ràn kẹfẹ́rí lọ́wọ́ nítorí pé kò sí bó ti ṣe lè ran abẹ̀mí lọ́wọ́ mm. lórí pé ń tọ́ ọ̀ràn lọ lórí rẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ tó ní gbalada lọ́dọ̀ Allah mm. ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mm. wọ́n á ní èèyàn mẹ́rin wọ́n jọ ń ṣòwò à mọ́tò à mọ́tò tí wọ́n máa yọ zakat nínú owó wọ́n máa yọ owó tẹ bá dàpọ̀ ẹ̀ ní túká nítorí zakat èyí tó sì wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ ní papọ̀ hmm. nítorí zakat hmm. náà tó ti jẹ́ pé yẹn ẹ ti papọ̀ ẹ̀ fi ń ṣòwò á máa yọ zakat ẹyọ kan fowó yẹn tó bá ti pọ̀ tó ń téèyàn ní téèyàn fi yọ zakat hmm. ah. àmọ́ ìgbà tẹ́ bá wá yọ zakat lórí owó yẹn iye tí kálukú tó bá fi dá sí iná ni ó fi fara gbá zakat tá a yọ ń ẹni tó fi one million dá sí. Yeah iye tí wọ́n yọ nínú owó rẹ̀ fún zakat yọ pọ̀ ju tẹni tó fi five hundred thousand dá sí wàhálà kẹ̀dà ṣùgbọ́n zakat ẹ̀yọ̀ kan láyọ fún gbogbo owó. Hmm. ẹ lórúkọ yín o. àpárá ẹ̀yẹ ọ̀la àgọ́ àmọ́dún. ìbéèrè yín. ọlọ́run jẹ́ kára àwọn ṣèkè wa pẹ́ mo ní ìbéèrè náà àkọ́kọ́ ni pé ìjẹ́ a lè ka alukùránì fún òkú wa bóyá sùrọ̀tù òkú wa lè mọ̀ ká fún òkú wa. bóyá sùrọ̀tù bóyá sùrọ̀ wo múlíkù lálẹ́ mọ́ ká fáwọn òkú wa. èkejì. àkọ́kọ́ ti èkejì ni wípé ǹjẹ́ ẹni tí ń tẹ̀ láwọn eléégún tí ń tẹ̀ láwọn olóró ìdúgba ọdún wọn tó wá ronú tó wàdà pé tóun ṣe yí ọ̀mọ̀dà ǹjẹ́ tó bá fẹ́ kó bá tí ó ṣẹ̀ tó wọ́n rẹ̀ sí Islam padà ní àbí báwo. ọ̀dà alhamdulillah alukur'an tí olúwa ẹlẹ́dàá wa sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ fún àwọn àlàyé ni wọ́n máa ka kí wọ́n máa ronú nípa àtúmọ̀ rẹ̀ hmm. kí wọ́n sì máa tẹ̀lé àwọn àṣẹ àti àwọn òfin àwọn ìlànà tó wà nínú rẹ̀ hmm. kí wọ́n má ṣe yapa sí i hmm. alukur'an wọn sọ̀kalẹ̀ fáwọn òkú hmm. wọn sì sọ̀kalẹ̀ fáláyé kó lè máa bá kọ́ba lè máa kà fáwọn òkú torí àdádálẹ̀ ní gbogbo eléyìí ó ti tó ike ká ṣàdúrà fókù wa àdúrà tá a ṣe fókù wa olúwa ẹlẹ́dàá wa ni ó olúwa ẹlẹ́dàá náà ló sì kọ́ wa bá sì máa ṣàdúrà fáwọn òkú wa ó ní wọn kó rabbi irhamhuma kama rabbayani saghira tó bá jẹ́ bàbá àtìyá rẹ ni máa sọ pé olúwa ẹlẹ́dàá mi bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. Hmm. rabbighfir li wa liwalidayya wa lilmu'minina yawma yaqumul hisab olúwa foríjìn mi foríjìn bàbá àtìyá mi àti gbogbo olùgbàgbọ́ òdodo lọ́jọ́ tí ìsì tó gbé ìṣirò dìde hmm. tó gbogbo eléyìí ń bẹ nínú àwọn àdúrà olúwa ni ó gbàdúrà òní ń kọ́ mi bí ń ṣe ṣàdúrà ṣòwò àti àlọ́ máa ṣe àgbékalẹ̀ àdúrà kan àfagbárírọ̀ kan Hmm. ìwọn kékeré kan fọkù kékeré kan lòkú máa jẹ kùrìsì lòkú máa jẹ ń bọ́ ń bẹ̀ hmm. àbíkúrò àlá lòkú máa jẹ ń bọ́ ń bẹ̀ so eléyìí àdáda lẹni gbogbo eléyìí so olúwa ní gbàdúrà òun náà ló sì kọ bó sì ṣàdúà hmm. so tó bá ti ṣàdúà bó ti ṣe wá lábẹ́ òfin ṣẹ̀ríà ó ti tó torí pé ẹni tó ń pè pé kọ́bọ̀ kẹ́ wọn ẹni tó ń pè pé kọ́bọ̀ gẹ̀ wọn ó ti gbọ́ ọwọ́ bó ti ṣe wíhun yọ gbà bí ìdìnnìlá yóò sì bọ kí àwọn òkú rẹ̀ tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí kíkẹ́. Hmm. wọ́n lẹ́nìkan eléégún ló máa ń tẹ̀lé àtàwọn olóró àti bàbá Ṣàngó so ó wáá fẹ́ túbá báwo ni o ṣe ṣe yọ wẹ̀ padà sí nẹ́sìn Islam nítorí gbogbo ìgbà tí ń ṣe eégún tí ń sọ̀rọ̀ tó jẹ́ ọmọlẹ́yìn ọ̀jẹ̀ olóró àti Ṣàngó yẹn kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí torí pé mùsùlùmí Islam ò fààyè sílẹ̀ fún kéèyàn máa ṣe pálapàla hmm. kó máa ṣe jágbajàgba kó tún pera rẹ̀ mùsùlùmí hmm. ẹ dìímú sẹ́rí tí ẹ̀ma ti lóun ṣe islam tó tún ṣe nǹkan mí pẹ̀lú islam hmm. nǹkan mí yóò gba islam dànù kú lọ́wọ́ rẹ̀ ọ̀ jẹ́ mùsùlùmí má ní ìsìn tó bá fẹ́ di mùsùlùmí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà sínú islam. Hmm. Hmm. jazakumullahu khairan sheikh ẹ lóko ń yọ. waaleykum salaam wa rahmatulah waaleykum salaam wa rahmatulah. ẹ lóko ń yọ. wọ́n ní ní mọ́ṣáláṣí tí ó wà ní àdúgbò àwọn láti ìkòròdú lẹ́kọ̀ọ́ náà ni o brọ́dà tí wọ́n béèrè láti ìkòròdú lẹ́ẹ̀kan brọ́dà kọ́sìn wọ́n ní ní mọ́ṣáláṣí tó jẹ́ èyí tó yàtọ̀ sí jámíà tí àwọn tí wọ́n máa ń ṣe sọ̀lá àwọn sọ̀làwátìlẹ̀ khamsi yòókù wọ́n ní níṣe ni ìmáàmù wíbẹ̀ ọmọ ń sábà ti ọmọ kékeré kan síwájú lọ́kùnrin bíi ọmọ ọdún méjìlá pípé òun ni kí ó síwájú fáwọn àwọn wá ṣe sọ̀látìlẹ̀ àìṣà láìpẹ́ yìí sọ̀látìlẹ̀ àìṣà yẹn ọmọ yẹn ìgbà tí ó ṣe tẹ̀kíbírọ́tìlẹ̀ haram níṣẹ́ lọ́kàn wí gbólò yẹn jáde lásán só láì gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè yìí pé ǹjẹ́ ṣíṣe tó ṣeun ṣé kò kó bá sọ láti àwọn àbí kò mú àyè àbí làlórí kan bá sọ láti àwọn. alhamdulilayi jíjẹ tí ọmọ jẹ ọmọ ọdún méjìlá hmm. kìí gangan ló kọ dínà kó sì lè má mú fún wa. torí pé jíjọ ọmọ ọdún méjìlá yẹn ó lè ti bàlágà ń yẹn hmm. torí balaga bàlágà ó ṣeéṣe kó ti síwájú ọdún hmm. ẹ̀ ń bá bàlágà pẹ̀lú àmì bí bàlágà bí kó ti hunrun abẹ́ hmm. irun tí máa yí o hmm. kó tó di pé ó pọ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bí ti lálàpọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ni ti jáde lára rẹ̀ kó tó di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún so gbogbo eléyìí náà tó láti sàmì kó ti bàlágà gan ó tún tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà èèyàn jẹ́ pé kò tí bàlágà fáwọn tọ́jọ́ pò nìkan lọ́mọ tó mọ alukur'ani kéjù láàrin wọn dáadáa. so ó sì tún mọ̀ nípa àwọn òfin eléyìí tọrọ mọ́ sọ̀láàt lọ́nà tó yẹ pé tí sọ̀láàt bá fẹ́ dàrú bàjẹ́ hmm. ọmọ yìí máa bí ó ti ṣe tún ṣe kò sí wàhálà ń bẹ̀. Hmm. akramakumullah ọmọ wa ṣe Allahu akbar ní ìbẹ̀rẹ̀ sọ̀láàt kò gbọ́ sókè kò bá sọ̀láàt yín jẹ́ hmm. nǹkan tó ṣe nípa pàǹtọ́jẹ́ súnnàtì so ládàá rẹ̀ ni ọkàn jẹ́ pé kò ní ṣùgbọ́n ìtọ́jọ́ ọ̀ràn yẹn gangan akbar tó wí jáde ẹ lórúkọ yín o. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè. hello. àwa ń gbọ́ yín ẹ̀yin lẹ̀ gbọ́ wa o. ìyá ẹ lórúkọ yín o. àlékún afa ló sọ láti ibà. láti. láti ibà fún ibà fún. ìbéèrè yín. ìbéèrè àwọn kan ní pé tí a bá fẹ́ lọ sí orí Facebook ṣé ọwọ́ la máa kọ́ mú lébẹ̀ ni àbí owó fún bí èkejì náà ní pé tí ìyá mi bá jẹ́ ẹni tó ń tó ń kú tó ń lọ nìkan mhm. àwọn tó bá jẹ́jẹ́ ẹ̀gbọ́n mi lọ́kùnrin tó jẹ́ ẹ̀gbọ́n sí mi lọ́kùnrin tó ń láǹfààní láti owó jẹ́ àdéhùn láǹfààní lọ́nà kìbí lọ́wọ́ ọ̀dọ́ Alhamdulillah ẹni tó fẹ́ forí kanlẹ̀ kò séyìí tẹ kọ́kọ́ fi lélẹ̀ tó burú hmm. ọwọ́ lè kọ́kọ́ jẹ́ pọ̀ lẹ́ fi kanlẹ̀ ó lè jẹ́ pọ̀ orúnkún ilẹ̀ kọ́kọ́ gbé lọ́lẹ̀ hmm gbogbo èkíní kejì rẹ̀ lọ́lẹ́rìí ṣùgbọ́n èyí táwa sàlẹ̀ sàní kọ́wọ́ kọ́kọ́ máa lọ ọ̀lẹ̀ náà. Hmm. tí àwọn yín bá jẹ́ni tí ń bójú ẹni sí àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n yín wọ́n láǹfààní àti máa rójú rẹ̀ wọ́n láǹfààní rẹ̀ hmm. àjòjì ni wọ́n jẹ́ sí eléyọ̀ wá túmọ̀ sí pé nǹkan tí wọ́n ti torí ẹ̀ tí wọ́n yan ìyàwó yín sójú hmm. tí wọ́n tún yàn sẹ́nu hmm. tẹ pọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n máa san gbogbo wa tí wọ́n máa bàjẹ́ hmm. ẹlòmíì gan tún máa ń ṣe àyà nínú mọ̀lẹ́bí yóò sọ pé òtí ìdílé ọkọ tó gbè ọ̀ bójú fún wa ṣé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ni àbẹ̀wò ń karambà ni zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. hello. hello salaamaleykum. maaleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ tí ń hello kọ́ yín o. salaamu alaykum. maaleykum salaam wa rahmatulah ibarakatu. mọ̀sánwó àlọ́ sọ̀rọ̀ látọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ kí àwọn dọ̀kítúrù wa kí wọ́n fún wa ní ìdí tí a fi ń pa ẹran súná tá a bá bímọ. àkọ́kọ́ nìyẹn lẹ́ẹ̀kejì ni pé ẹni tí ọwọ́ ẹ̀ sí mùsùlùmí tí ọ̀wá rówó pẹran súná títí tó gbó fi dé bá a irú rẹ̀ bá kú láì rówó pẹ̀rán súná yẹn tá lè gbé dídé lè gbé dídé nígbè dídé mùsùlùmí jọ gbé ni. ẹ̀ló ẹni tí yóò wẹ̀ sí mùsùlùmí àrùkí lẹ sọ. ó ti yé òkè tẹ́ran súná fúnra rẹ̀. ẹran súná ti tiẹ̀ àbí. ẹran súná fúnra rẹ̀ ẹran súná tara rẹ̀. ó ti yé ó ti yé alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀sí nípa ẹ̀rí wo tá à ń fi pẹran fún súná ìbéèrè tó dáa ni ẹ hmm. mọ̀ pé àwa nínú islam gbogbo nǹkan tá à ń ṣe kò sí nǹkan kan tó ṣe páà ń fọpọlọ lásán ṣe àbí torí lèmáàmù kan tá à ń tẹ̀lé hmm. ó ti sọ bẹ́ẹ̀ lèmáàmù o kò sí lèmáàmù tó tó ẹ̀rí tó wá náà Al-Qur'an hmm. kò sí lèmáàmù. ayákùnlá ṣe ẹ̀wọ̀n bínú sá o ẹ ló kọ́ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh owó kan ibi ẹ ti ń pè. àbẹ̀kọ́ ló ti láti gbẹ̀nà. láti ìbéèrè yín. Ghana láti Ghana láti Ghana. bẹ́ẹ̀ ni pé ojú wo ni ìbáṣepọ̀ orí ẹ tó wà láàrin àwọn tó ti ní gbàgbọ́ lórí pé táwọn afá wọn ti ní àwọn bí iṣẹ́ àìní padà wá tó dẹ̀ ní gbàgbọ́ pé torí táwọn afá wọn sọ pé ìbáṣepọ̀ orí ẹ tó wà láàrin àwa tí àwa ní gbàgbọ́ pé gbogbo ìrìn àjò ìrìn padà bí táwọn padà wá ìbáṣepọ̀ orí ẹ tó wà láàrin ẹ̀ ó ti ní araba kan bákan. ó ti yé ìbéèrè tẹni tó béèrè látọ̀yọ́ sí hmm. nípa pẹ́ẹ́líwọ̀ là ń fi ń pẹran àkíkà ẹ̀rí yẹn súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam hmm. Hmm. ó ní anil ghulami shatan wa anil jariyati shah tẹ́ ẹ bá bímọbìnrin ẹ pa àgbò méjì tẹ́ bá sì bímọbìnrin ẹ pa àgbò ẹyọ kan tẹ́ bá bímọkùnrin ẹ pa àgbò méjì tẹ́ bá bímọbìnrin ẹ pa àgbò ẹyọ kan nípasẹ̀ eléyìí ní bákan náà anábì sallallahu alayhi wa sallam wọn ni kullu ghulamin marhunan bi aqiqatihi hmm. gbogbo ọmọ pátá tí wọn bá bí ọjọ́ ẹni tí a fi dógò sẹ́ran àkíkọ̀ rẹ̀ hmm. yu'aqu anhu yawma sabi'ihi wọ́n pẹ̀ràn yìí fún lọ́jọ́ keje wa yusamma wọ́n sì sọ lórúkọ wa yuhlaqu wọ́n fàárí fún. Hmm. so gbogbo àwọn eléyìí àwọn àdìsí tó gún régé tí eruku kò kù sí hmm. kì í sì sàdísì kọ̀ǹdẹ̀ hmm. tẹ̀jẹ́ pé imaamu bukhari àti àwọn míì bíi muslim wọ́n gbé jáde ni hmm. so nítorí tẹ́lẹ̀ ìdí tá à ń fi pa ẹran àkíkọ́ ni ẹlòmíì tí ì ṣe mùsùlùmí ni ká bi léèrè kí ló dé tẹ̀yìn bá bímọ tẹ̀ ń pẹ́ àmọ́ lọ́dọ̀ tá a mùsùlùmí allah ọ̀dà jújù àdá lọ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ bákan náà wọ́n ní téèyàn bá fi lè gba islam kò wá rẹ́ran pẹ́ran àkíkọ̀ rẹ̀ títí tó fi kú báwo ni hmm. kò sẹ́ni tó bẹ̀ ọ́ hmm. nígbà tó gba ìsìláàmù pé kó pẹ́ran àkíkọ̀ kankan fúnra rẹ̀ hmm. kò sẹ́ni tó bẹ̀ ọ́ kò sínú tó jọ́ra yàn lórí ẹni tó gba islam bí kíkọ́ lọ́ọ́ máa pẹ́ran àkíkọ̀ fúnra rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní ẹni tó béèrè láti Ghana wọ́n ní àjọṣepọ̀ wo ló yẹ kó wà láàrin àwọn pẹ̀lú àwọn ẹni tí wọ́n gbàgbọ́ pànàbí Ìsá ń padà bọ̀ torí páwọn àfa àwọn sọ fáwọn bẹ́ẹ̀ àjọṣepọ̀ tó yẹ kó wà láàrin òun náà ni pé kẹ́ mọ̀ pé àwọn yẹn ẹni tí í ṣeni lọ́nà tí ń múni má ṣe ń tọ́tọ́ ni wọ́n ń tẹ̀lé hmm. so àwọn àfa àwọn yẹn ewu ń bẹnu títẹ̀lé tí wọ́n ń tẹ̀lé wọn hmm. wọn ò ní yé tẹ̀lé wọn títí wọ́n fi kó wọn sáyè tí ọ̀dà so nítorí pé nǹkan tí alukurani tọ́ka sí àwọn àdìsí anabi muhammed sallallahu alaihi wasallam hmm. tó pọ̀ débi pé àwọn olùmọ̀ pè ní ó tó ni ní ó tó ó dépò tàwátùr ńlọ mm-hmm. wá nípa pàǹdàbí Ìsá ń padà mm. ah, ayé ọgbà wa o láti sọ pé nǹkan tá ni ní bẹ tí sunna anabi sallallahu alaihi wasallam tó ní ó ayé ọgbà wa láíláí láti sọ pé kò ní awa àwa gẹ́gẹ́ bíi ni mm. ah, ìyẹn máa ń fi kún mà ní mm. kì í kàn sí kọ́ ọmọ pányápányá kọ́ ọmọ sọ gbogbo kẹ́límà kan tí ó bá jáde lẹ́nu rẹ̀ ọmọ ń tọ́fà ti fi ń jáde. Hmm. torí gbogbo ń tọ́ sọ tí ó dìbà lẹ́jọ́ tí ó jẹ sábàbí orí ibú fún ọ láyé tọ̀kì àmì yẹn sọ. Hmm. torí ti eléyìí ẹ̀rú ọmọ bà wá fún àwọn tí máa ń tẹ̀ láwọn sọkúsọ àtàwọn sọkúsọ ọ̀gá wọn hmm. yóò sì máa wù wá kápẹ́ wọn tú bá kó tó di pa àwọn náà kú kọ́ má bàa lọ dìbà lẹ́jọ́ aburú fún ọ lọ́dọ̀ Allah. Aleykum salaam wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulah wa barakatuhu. Àbọ̀ Amadi ló ń pè láti lọ. Ìbéèrè yín. Ìjọba kò lọ ọ̀ka ìrà ṣe é. Ẹ̀rọ mú abẹ́gbẹ́sẹ̀ àwọn ṣé kò lọ sí bá wa ṣàlàyé mi nípa báyìí ni àwọn máa mú sáǹkì ní lẹ́yìn ìbámu. Báwo ni àwọn òṣèlú àti apáti àti wa ní ìbáṣe láti àti ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe. Alhamdulillah, kò sí ìyàpọ̀ láàrin àwọn olùmọ̀ nípa ṣẹ́ríà wípé gbogbo ibi tí ìmáàmù bá ti ń kí o jẹjẹ àwọn máàmú náà wọ́n kí o hmm. tó bá tiẹ̀ jẹ́ sọ̀látù dọ́họ̀ àti sọ̀látù làásùr wọ́n ní ìwọ náà ké fati àti súra lè ìyàtọ̀ tó kàn wá láàrin wa àti ìmáàmù níraka alákọ̀ọ́kọ́ àtẹ̀lé kejì yẹn ó ní pé bíkíbi tó bá ké súra dé lẹ́yìn fatiha tí ìmáàmù bá ti rùkú ìgbà ni wọn náà ti rùkú ò hmm. ní sọ pé àfi kí n parí súra yìí hmm. tó bá jẹ́ pé sọ̀látù tá à ti ń ka kí ó sókè ní bí àṣùbà magrib àti ìṣà ó gbọ́dọ̀ ké fatiha hmm. fatiha nìkan ló ké níraka alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì hmm. àwọn àyẹ̀wò láti lè máa ké tí ìmáàmù bá bẹ̀rẹ̀ sọ̀lá tí bá ń ṣe àdúrà tó fi bẹ̀rẹ̀ sọ̀lá tó ń bá ṣe ètò gùn jọjọ ìwọ ṣe ètò kúrú hmm. o lè tètè ké fatiha rẹ̀ ń bẹ̀ torí pé àwọn sàhábà ń gbà tánà bíi bí wọ́n léèrè lásùbà ọjọ́ kan pé sẹ́yìn máa ka kí ó lẹ́yìn lè máa mú un wọ́n ni àsúríkà anábìlẹ̀ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ àyàfi fatia nìkan torí ẹni bá ṣe sọ láti tí òkè fatia kò ní sọ̀la. bákan náà ànábì máa ń dákẹ́ tó bá parí súrà tán kó tó di pórùkù tí ìmáàmù yìí náà bá máa dákẹ́ bẹ́ẹ̀ kó tó di pórùkù tí mímí rẹ̀ ó fi padà sípò ẹ tètè ké fati àyìnbẹ̀ hmm. kèé ṣe bẹ́ẹ̀ kèé tiẹ̀ ṣe àdúrà àti bẹ̀rẹ̀ sọ̀lá hmm. tó bá ti ké fati àti ẹ̀tán tà ìké tán nígbà tí ó bá fi dẹnu lé súrà ẹ tètè ké fati àti yín hmm. eléyìí jẹ́ bó jẹ́. jazakumullahu insha allah ibi láti máa ṣẹ́ni oró ní ọjọ́ mẹ́jọ láti máa pàdé kí allah àkọ́ṣọ́ ẹ̀mí wa ju ìgbà náà lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrù allah tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba àfisàn lẹ́sọ̀rọ̀ láyé àti láàlùkìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́lógún ẹ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ brọ́dá ismail títí ọjọ́ mẹ́jọ wọn ni mò ń kí wáyé pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.